الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفاني إليني علي أوانتياتك سواجه الكذب قفلة ذميمة حرمها الشرع يرفق ìròyìn jẹ́ ọ̀dá ni o ìròyìn ebú ni o wọn ò fi rọ́ọ̀yìn èèyàn o yà á wọ́n sì máa rọ́ pa dáadáa ẹni wọ́n bá ń wí bẹ́ẹ̀ fún wọn wọ́n fẹ́ kó bá ni o ọ̀sùlẹ́tún rẹ̀ ní ìgbà nítorí èèyàn máa fi bú yàn ní ọgbà ọ̀pọ̀ ní àṣẹ kúndùn ọ̀rọ̀ báyìí láti kí òkú ọ̀run èèyàn wá ṣe pé ọmọ lórí pé ẹni àbùkù ẹni ẹ̀tẹ́ nìkan ló kùrọ̀ haramaha ash-shar'u ìròyìn tí ọ̀dà yìí haramu ní sẹ̀rí àgbà wa pè wọ́n máa yàn ló kùrọ̀ haramu ni o. ويزداد قبح الكذب وشناعته إذا كان كذبا على الله أو على رسوله صلى الله عليه وسلم a ó tún wá burú sí i burú jáì ọba wa ti pé ọ̀tá wí èèyàn wa rẹni jẹ́ ọ̀pàrọ̀ mọ́ jẹ́ ọ̀pàrọ̀ mọ́ ju ọlọ́run àtànẹ́bì lọ a èyí ń burú burú jáì ẹni jẹ́ ń parọ́ mọ́ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam bóòlù yẹn ti parọ́ mọ́ ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ wọ́n yẹn ń sibu alikazibu ilallahi. أو إلى رسوله قولا من تحليل أو تحريم أو خبر وهو يعلم أنه غير صحيح ìtumọ̀ pé àparọ́ mọ́ lọ́n ọ̀parọ́ máa nẹ́bí sallallahu alaihi wasallam kò jù báyìí náà lọ òun ní kọ́ fi tì sọ́dọ̀ ọlọ́run kọ́ ọpọlọ́ wí nǹkan kan kọ́ ọpá nẹ́bí wí nǹkan kan sallallahu alaihi wasallam tó ní í ṣe pẹ̀lú pé a nǹkan báyìí halali ni ẹ má ṣe é nǹkan báyìí haramu ni ẹ má ṣe é tọ́lọ́run àtànẹ́bí ń wí fún wa náà nù. bẹ́ẹ̀yàn bá fi wá ń pé ọlọ́run wí pé nǹkan báyìí lẹ́tọ̀ọ́ nǹkan báyìí ọ̀lẹ́tọ̀ọ́ nǹkan báyìí dá nǹkan báyìí ọ̀dá wa huwa ya'lamu annahu ghayru sahih ó sì mọ̀ pé n tó ń wí o ìbẹ́ ọ̀n parọ́ parọ́ mọ́ alayhi wa sallam aw khabarin àbí tán àbí ròyìn ẹlòmíràn kan kí ìtàn kan mẹ́lẹ̀ lógìgì náà ni kò bá nù kíra kan pẹ̀lú ọkàn fẹ́ẹ́ pa àwọn èèyàn lẹ́rìn-ín ọkàn rò pé njẹ́ òjò wà tí ó dùn náà nù ara kàtàkàtà tí mo ní lẹ́yìn bá ń dráìbù lọ́ngbà míì mọ́kànlé ní orí mọ́tò mi náà lèmi ti máa gbọ́ rédíò èdè méjì kò gbọ́ wọn o ẹ̀rí tí mo sọ kàn ń jò ní iná ọlọ́run ní a máa gbọ́ nítorí ká máa fi ṣe a máa fi ràn àwọn èèyàn létí báyìí náà lọ́lọ́run fi pé kọ́ bọ́ sásìkò wọn máa wí kàtàkàtà ń gbà mí bí n bá ti rédíò ọ̀kan mo ní sẹ́gbàgbé ó ní lè sàánúkà àsàdúkà ọ̀rọ̀ ọlọ́run sọ báyìí òwe lárúbáwá <laughs> proverb lárúbáwá ọ̀sán ọ̀dọ̀ ọ̀rọ̀ ọlọ́run bó sì ti mọ̀ pé gbogbo àwọn tí wọ́n jòkó wájú ohun tí wọ́n gbọ́ nǹkan tẹ́ ń tí ó já ọlọ́run tí ó já ohun kọ́ gbogbo àpẹẹlẹ tó fẹ́ rí àbùkù ni wọ́n padà gbẹ̀yìn ẹ̀ kọ́dọ̀ ó lè gbẹ̀yìn ẹ̀ láyé yẹn bí ọba wa gbẹ̀yìn ẹ̀ láyé tá lè yá máa ń kọ́ tán-tán-tán-tán tí mo tún jáàmù ẹ̀ lórí rédíò wa kan náà ni ká mọ̀ ẹ̀ dá constitution ọ̀hún ẹ̀ ẹgbẹ́ kí ni wíńdọ̀n láyé anábì Musa arákùnrin kan jẹ́ balógun wàláhì làbí arákùnrin kan jẹ́ balógun láyé anabi musa aleyhi sọdatu wasala ilà bàdé di mẹdàrẹdà rédèrèdè báyìí sansan wọn sá gbẹ ma wá sí ṣe sá pé ọyẹ ọmọ rẹ sọ kí ló dá sí i aburú nígbẹ̀yìn o máa parọ́ mọ́ náà máa parọ́ máa nẹ́bí sallallahu alaihi wasallam aburú ńlá ni o àfààní nítorí náà mẹ́tẹ̀ẹ̀ta àwọn ni o ntọ́lọ́wọ̀n pè ní halali má pè ní halali o ntí o pè ní haramu má pè ní kíni haramu ẹnìkan sọ̀kan fún mi náà ń bí ń jọ kan nínú àwọn àbúrò wa kan ni àfààní náà o olóhùn ṣe wá sí kan mọ́sálásí àwọn ẹjọ́ kan àgbàlagbà kan gbà táwọn jáde táwọn parí wá sí ah, ah, wọn á ta àwọn pé a a mọ̀mọ́ wí báwọn mọ́ a olóhùn ní mọ̀ wí bó mọ́ <laughs> bọ́lọ̀ ti wí ni mo wí ohun a ah, àwọn èèyàn yóò rí báwọn wọn ò ní mọ nǹkan lọ́rọ̀ ẹ̀ mú lé fún wọn ni a ò lè mú yóò bá ọlọ́run bá mú nǹkan lè wò lè mú lè a èèyàn sọ ń tọ́lọ̀ ń gbufẹ́ ìwọ́n ń pò ti rọ̀ jù tòrò gbara wọn bí tí ṣètọ́ni ti ń lo ń kálukú nù o bó o ti lẹ́tọ̀ọ́ kó o pé ntọ́lọ́mbà ṣe léèwọ̀ lẹ́tọ̀ọ́ ọ lẹ́tọ̀ọ́ tó ní òburú náà kó kó burú kó pé nítorí ẹgbẹ́ káwọn èèyàn bá serious kí lọ́kàn tiẹ̀. gbogbo àwọn ọ̀nà rọ́nù mọ́lọ́hún àtàlẹ́bí ntọ́lọ́hún ọ̀bá kò lè ẹ má mú lè èyí tó bá ló lé ẹja àwọn èèyàn máa fò ló lé o wọn gbàrú nǹkan báyìí o nínú tọ́lọ̀ wọn gbà tá à ń fọwọ́ kẹ̀kẹ́ lẹ́ mú tá à ń fọwọ́ tẹ̀tẹ̀ lẹ́ mú òun ni dá nǹkan pọ̀ mọ́ lọ́hùn ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́hun ìpè nǹkan míì lẹ́yìn ọlọ́hun ìṣe nǹkan míì lẹ́yìn ọlọ́hun àwọn tó lẹ́nu ó lé débi bọ́lọ̀ ní gbogbo ẹ̀ṣẹ̀ yókù o òun lè yááfì yẹn o òun ò ní yááfì ẹni ọba kú lórí ẹbọ o. wọn ò ní yáàfi ẹni tó kú tí ń pè nǹkan míì lẹ́yìn òun ọlọ́run ò ń sìn nǹkan míì lẹ́yìn ọlọ́run èèyàn ló ń sìn ni èèyàn ló ń pè ní àlìjànú ní màláìkà kọ́dọ̀ gbọ́dọ̀ ọlọ́run ó pè sallallahu ní wasallam àwọn tó le tọ́lọ̀ ló le àwọn èèyàn ọmọ pé ǹjẹ́ ọ̀wá lé ẹ̀wà ràn kankan mọ́ àrò ọ̀nà ti parọ́ mọ́lọ́ àti kíni àti àtànẹ́bí nù kéyìn ó fi èsì o kọ́dà ń bi ìtàn àwòkábàárí àbá ní kọ́dà ìtàn ìròyìn ntí ọba gbọ́ pọ́sẹ̀lẹ̀ lójú ànẹ́bí Musa má pọ́sẹ̀lẹ̀ o ntí ọba pọ́sẹ̀lẹ̀ lójú ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wa sallam má pọ́sẹ̀lẹ̀ o ó léwu o ó léwu o فهذا مما توعد الله ورسوله عليه بالعذاب الأليم في الدنيا والآخرة ẹ̀rí ogun tá a kà kalẹ̀ yìí máa parọ́ mọ́ lọ́hùn máa parọ́ mọ́ ànábì sallallahu alaihi wasallam ntí ó pè ní halali ó pé ẹ má wọrí ẹlòmíì ó pè ẹ má wọrí ẹ má ṣe lọ tán bá níta ló ní ẹ sí ẹ lé mi ní ta ni ọ́ tọ́lọ́wọ́ pé wọ́n máa ṣe nǹkan kan tí wọ́n fẹ́ ẹ máa ṣe lọ ẹ bá níta ló ní ẹ máa ṣe lémi ní ìkọjá ìkọjá yìí òòrùn orí kẹ̀kẹ́ níbi àṣà Yorùbá ìkọjá yìí ni kéèyàn máa sọ pé ní tí Ọlọ́run àwọn èèyàn ń kọjá àlà o ẹja bẹ̀rù Ọlọ́run o kan nísìnyí ẹlẹ́nìkan ṣaláìsí ó sì sàsọ́ọ́lẹ̀ pé bóun bá kú o ìtẹ́ mùsùlùmí ni ẹ lọ sẹ̀mù sí o àfa kan náà àfa ní ń pè rẹ̀ ó sì dúró ń gbé pé ẹwẹ́ lọ sí ẹsìn sí ibi náà ẹ gbọ́dọ̀ gbé lọ tẹ́ka ẹ lóhùn lòún wí bẹ́ẹ̀ àbá ebi bí ọ lọ yìí wọn náà lọ èyí tí wọn náà wí kalẹ̀ tí wọn ó chẹ́ǹgì rẹ̀ ṣé yóò dùn mọ́ wọn náà ẹ̀fẹ́ ńláńlá ni kéèyàn ó chẹ́ǹgì wà síyàwó ǹbẹ̀ náà Kùránì bẹ́ẹ̀ kókò ó ní báyìí ni ẹsẹ̀ yẹn wọn èèyàn ò pé ẹ má dá lóhùn nínú àwọn àbá ìrí ẹsẹ̀ yìí gbogbo àwọn tí mo ló ọya ó lé kájà àwọn èèyàn mọ̀ kó lé táàbí wọn mọ̀ nù. ee kí ni tóun ló wí bẹ́ẹ̀ kọ́lá mi máa ń bẹ láyé gan àwo yí padà ń kò sí láyé mọ́ ò tó bẹ́ẹ̀ ò lè yí padà mọ́ kọ́lá bọ́jẹ́ wọ́n ló bí apọ̀ ti fẹ́ ni o àwọn èèyàn wọ́n ń sun orí ohun orí kẹ̀kẹ́ ń bì yín náà wọ́n rò pé n tó fúyẹ́ lọ́dọ̀ ọlọ́run ni kò fúyẹ́ o ẹnìkan tiẹ̀ tí mo gbọ́ nínú kílípù báyìí tó ń ṣe bí àwàdà ìníṣòwò lónìí ó sì ń sí ọ̀dà ẹ̀sìn sí ẹ̀ǹkùnlé bàbá tí ń dákọ̀ fẹ́ ṣe ara ẹ̀rìn lọ́tẹ́ ẹgbẹ́ yẹn ti sọ̀rọ̀ ọlọ́run di ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ kó kọ́ bá ṣe ẹ̀kọ́ fẹ́ ṣe ẹ̀rìn lọ́tẹ́ àwọn náà wá rẹ́rìn wọ́n wá ń hó ah, ah, wọ́n ti kó bọ̀ ọ́ wọ́jú rẹ̀ jáde lẹ́nu rẹ̀ bọ́ bá gbọ́n tí ń wí àánú rẹ̀ ṣe mí ni ò lọ túbà ọ́ lọ àdúgbò bí o ti sọ pé ọkọ ẹnu gbé ọ ọ̀rọ̀ burúkú ni o à ń tà mọ̀ pé ń àtànẹ́bì fẹ́ ni lórí tá a mọ̀ fẹ́nu yẹ̀yẹ́ àlùfáàní tàwa àádọ́lọ́hù wa rasuluhu alayhi bil azab al-alim ìyá ìyá ẹlẹ́ta ilé o lọ́lọ́run lóun ò fi jẹ ẹni tí ń bá ń parọ́ mọ́ ọ ń bá ń parọ́ mọ́ ànábì o ìdúnìyà wàláhùn ní ayé àti ní alìkìyàmà alìfàwà ètò àwọn àǹfààní tá a rí mú ni o alùhùlà alákọ̀ọ́kọ́ àtàgbélérò fi tàhírímì kẹ́zìbì àlọ́lọ́hì wọ́rọ̀sù àràǹtí ó lé ń bí ẹ̀sìn tí ọ̀ tiẹ̀ ká fọwọ́ tẹtẹlẹ mú òun ni kájà àwọn èèyàn mọ̀ ò pé haramu ni tahrim haramu èèwọ̀ ni o èèyàn máa parọ́ mọ́ Ọlọ́run àti ànábì ẹ̀ sallallahu alaihi wasallam. الثانية إليكج أنه من الكبائر المتوعد عليها بالنار nínú àwọn ẹ̀yà ńlá ẹ̀ṣẹ̀ kàbá ìrìtọ́lọ́ ló ń ó fi ẹni tó bá kó sínú ẹ̀ tó ń ó fi wọná oníkẹ́yìn ọmọ parọ́ mọ́ lọ́wọ́ àtànẹ́bí ànábì sọ débi pé sọlá sọlá pẹ́lú yàtàbá wá màkàn àdàrú mìnàdà ó mú bí ọba wù nù náà o ọlọmọdé adaràn o àmọ́kẹ́yìn náà má daràn sí rẹ̀ lọ́wọ́ o dandan kọ́ ni kọ́ sọ wá àti táwọn èèyàn ó hó o gbogbo àwọn àṣà tí a fi a fi kó bára wa ní nàìjíríà náà ni àwa ń gbọ́ wá sí àwọn àlùfáà láwọn ìlú mi ẹ̀yin náà ń lọ mẹ́kà ẹ̀ ń lọ ájì ẹ̀ ń lọ múra ẹ̀rọ àwọn àlùfáà ńláńlá tí wọ́n kan àga fún ní mẹ́kà àti mẹ̀dínà tíjọba kan àga àfáà kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe wá àṣẹ dáhùn yẹn ń pé síwájú wọn ẹ sọ fún mi ń jọ́ táwọn èèyàn ń hó báwa ti ń hólé àwọn àfáà wa lórí dìgbà tó lórin dárin yìí òun náà làáfà míì lọ́wọ́ àfi gba ẹ̀tàn ntí ó gun ó fi hóun náà yọ máa wá kọ́dà bí ó parọ́ mọ́ lọ́wọ́ àtànẹ́bì òun kó bá rẹ̀ ni o pọ̀tẹ́jà wà nù orí pẹ̀tẹ́jà rì fọ́ọ̀mù àwọn nǹkan wọ̀nyí àti ìsèǹtà máa pariwo máa hóorí máa ní ọ̀bá tí ìhójú ẹ̀lùmí ọ̀mà pé òun ti sọ̀rọ̀ òun náà ní ṣètọ́ ni ó fi wá ti débi kọ́ parọ́ mọ́ lọ́wọ́ fún ọba agbóró gbogbo kìíní yìí ó ní èdè àtúnṣe káfó tún rẹ̀ ṣe kẹ́yìn tẹ́ ń gbọ́ wá àti náà túnra yín ṣe ọlọmọta àti gbogbo wọn là ó ní ayé àti ní àlùkìyàmà ó. inna lillahi wa inna ilayhi raji'un. gbogbo wa náà lọ́lọ́run láti wá lọ́lọ́run ní kó wọ́ padà sí lọ́njà sọ́lọ́run ọba pẹ́. lánàá yìí ìròyìn kan apọ́ kan nínú àwọn èèkàn ńláńlá àfa ọlọ́run sẹ́kù lórí ilẹ̀ ọlọ́run ní kí titun dé fún àwọn náà ní ilẹ̀ Saudi Arabia ní àwọn àgbà àfa ní Madina ni wọ́n kọ́lá ní Maka náà gbẹ̀ ni wọ́n gbé gbẹ̀ ni bàbá yìí gbé nínú àwọn àgbà àfa nílé kéwú ńláńlá yunifásitì ńláńlá tọ́lọ́run ìsànú ayé wọn. Islamic University of Medina tó tírèèni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àlùfáà ní gbogbo ayé nínú àwọn ògbóǹtarìgì àfáà bẹ̀ àwọn tí wọ́n pilẹ̀ ọlọ́ni títún dé bá wọn lánàá àwọn ní bàbá wa Fadilatu Sheikh Al-Allama Rabi' Al-Madkhali rahimahullahu ta'ala ọ̀nà kọ́mọ́sà bá wa kẹ́ wọn o ọ̀nà kọ́mọ́sà bá wa forí jẹ wọn o gbogbo gbìyànjú wọn lọ́sàn-án lóru lórí ẹ̀sìn ọ̀nàkọ́sà wọn lẹ́sàn dáadáa lórí ẹ̀ gbogbo àṣìṣe wọn gẹ́gẹ́ bí ọmọ nìyàn lọ mọ́sà àbáwá foríjì wọn sàbáwá yáàfi wọn ní àwọn dáa ní àwọn dáa ọgbẹ́ tó mọ̀ wọn tó mọ̀ bá ní àwọn dáa ọmọọmọ ènìyàn kò lè ṣàṣìṣe lọ́n gbogbo ibi tí bàbá kù sí ọlọ́mọ́sà àbáwá foríjì wọn afẹ́ràn wọn torí tọ́lọ́run o ọmọọsà bá àforíjì wọn o ṣàfihàn ẹlẹ́sàn dáadáa o ṣàfihàn ọjà sálìjánná o gbogbo àwọn tí wọ́n wá fi lẹ̀ pẹ̀lú látòrí àlùfáà wa àgbà lọ́mọ wọn náà fọ́sbọ̀n wọn ní àwọn àlùfáà tó kọ́ mi ń kéwù ni bàbá wa pòfẹ́sọ̀ pòfẹ́sọ̀ ń bàbá pòfẹ́sọ̀ lọ́mọ àlùfáà wa pòfẹ́sọ̀ Muhammad ibn Rabi' al-Madkhali hafidhahu Allahu ta'ala lọmọsàárọ wọn lójú àtàwọn àti gbogbo àwọn àbúrò wọn gbogbo mọ̀lẹ́bí wọn àti gbogbo ọmọ kéwu wọn bàbá lọmọ kéwu gbogbo ayé ni lọmọsàárọ kó wa lójú kọ́mọ wa fi lílọ wọn yìí kọ́mọ fi jẹ́ fìtínà fún ìsìláàmù lọmọsà foríjì wọn lẹ́ẹ̀kan sí kọ́kẹ́ wọn kò fún wọn sáà jẹ́ àti gbogbo àwọn àlùfáà àwọn àlùfáà àti wọn ti lọ ṣáájú wọn náà. نسعد نجري عن بومينا لما تعطبوا أبوكاو وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياه